inú túmọ̀ sí gbogbo. ọgbẹ́ inú túmọ̀ sí stomach tá a máa pè ní stomach ulcer This stomach ulcer are, are also known as eh, a gastric ulcer very very painful very very painful and uh, also a gastric ulcer and usually called peptic ulcer as well. mọ́mí oh, orísun lẹ́wà orísun ó yẹ ti gbàgbé. mo ti gbàgbé mà ẹ má bínú. Orísun lẹwà. à ń pe ọgbẹ́ inú òun ni à ń pè ní egbò tí ó wà nínú ṣẹ́rí ẹ wo ọwọ́ ẹ wo ibi tí mo fi ọwọ́ sí tí èèyàn bá ní egbò nínú àbí nínú ikùn òun là ń pè ní ọgbẹ́ inú irú sì ẹ wo bí mo fọkàn yín sí ibẹ̀ yẹn ni a ti máa ń rí ọ̀sà ó ní ṣe pẹ̀lú ibi agbẹ̀dù oúnjẹ agbẹ̀dù oúnjẹ ṣe rí àwọn lining kan wà níbi stomach wa tí àwọn juice kan bá ti ń dry bẹ̀ kò ní produce láti jẹ́ kéèyàn ní digestion ń bẹ̀ pé kéèyàn lè lọ toilet dáadáa tí àwọn e, lining yẹn tí ó bá ti affect ẹ̀ òun là ń pè ní egbò òyìnbó yẹn tí mo sọ mo ní òun náà la máa ń pè ní papetic ulcer ó máa ń affect ilé oúnjẹ wa àti intestine wa tá a bá ti rí àwọn ọgbẹ́ yìí ó máa ń dunni ó máa ń roni egbò ni òun là ń pè ní stomach ulcer. ẹ ṣeun màmá wa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí ulcer tí mo ti máa ń rí ibi àgbẹ̀dù ń bì lẹ̀ ń fọwọ́ kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bá rí ẹlòmíì máa ibi ẹ̀gbẹ́ nínú báyìí làwọn èèyàn máa ń sábà fọwọ́ kan ẹ̀dẹ̀ ń fọwọ́ kan ibi àgbẹ̀bí báwo ló ṣe jẹ́. ṣe rí a máa ń ní oríṣiríṣi ọ̀sà ibi tẹ́yìn fọwọ́ kàn yẹn ó lè máa ṣe mọ nǹkan téèyàn diagnose kò lè sọ pàtó ẹ̀ pé nǹkan báyìí ló ń ṣe òun ibi tí ọ̀sà ti máa ń bẹ̀rẹ̀ rè téèyàn kan bá lọ ń fọwọ́ kàn bíbà tí wọ́n bá diagnose ẹ̀ pé wọ́n rí i pé ó ní ọ̀sà wound ń bẹ̀ yẹn á jẹ́ pé bóyá àwọn tó ń mọ oògùn olóró àbáwọn tó ń lo oògùn márayá olóró tá à ń pè ní painkiller bóyá àwọn yẹn ó lè lọ ṣe wọ́n lọ́ṣẹ́ àbí kéèyàn jẹ́ ẹni tó jẹ́ pé ó mògùn olóró àwọn sisi tán mògùn olóró tó lè lọ ṣe wọ́n lọ́ṣẹ́ níbì kan ṣùgbọ́n ibi tí ọ́sà tó ti máa ń ṣèyàn a ní gastric ọ́sà ìyẹn ló lìdí sí duodenum ọ́sà osaphagus osaphagus ọ́sà osaphagus yẹn ìyẹn ni bíbà ẹ̀wọ̀n wa bí ọ̀nà ọ̀fun báyìí ọ̀sà wà. bàtó ti jẹ́ pé ibẹ̀ gan lóúnjẹ náà ń gbà lọ. ibẹ̀ lóúnjẹ ń gbà lọ ẹ̀yin náà wò ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nínú ilé tẹ bá wo ọ̀fun wa báyìí ẹ rí i pé ó máa ń ní egbò ìyẹn là ń pè ní òsófájẹ́lì ọ̀sà ní ọ̀fun bíbà. màmá ohun tẹ ṣáà ń tra àti sọ fún mi nísìnyí wípé oríṣiríṣi ọ̀sà ló wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àmì fún ìkọ̀ọ̀kan nu wọn kẹ́ tó wá yànnà náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká délé agbára náà ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.